فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عليك بأتي أدوقف الله أتريك أتي قيلون فو النبي ومحمد sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni ètò àdínú yusrun èyí tí à ń ṣe ní royal FM ní gbogbo ọjọ́ ramọ̀bọ́ọ̀nù báyìí ní èní alhaji wa bọ́lá sálùmí àwọn ni wọ́n sanwó ètò tí òní yìí wọ́n ní kó máa jẹ́ ìtọrọ ládá fún àwọn bàbá wa Ah, alhaji wa ibrahim magaji sarumi so bákan alhaji yusuf salami rocks sarumi àti alhaji ali bè sarumi àti mama wọn ìyáálé ọba sàrùmí wọ́n ní àwọn fi tọrọ ẹ̀san fún wọn alájì bọ́lá náà kọ́lọ̀ kó ṣe àlékún dáadáa fún àwọn náà náà ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni kúkú ẹ̀mí ẹni pé kí ẹ̀mí kó kú hmm, kí ọkàn yàn kó kú ẹ̀rì ara ọ̀bẹ láláyè hmm, gbogbo oríkèé yóò máa ṣiṣẹ́ dáadáa èyí tó jẹ́ ọwọ́ yóò máa mú nǹkan tó yẹ kó mú yóò máa ṣe nǹkan tó yẹ kó ṣe ẹsẹ̀ yóò máa ṣe gbogbo tó yẹ kó ṣe ojú yóò máa ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ̀rì ọkàn yóò wá jẹ́ pé ó ti kú so a ṣàlàyé yẹn kọjá pé ibi tí mo wá dé òun ni kí ni àwọn àmì àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ah, ọkàn yìí ọkàn tó ti kú ni ọkàn tó ti kú ni láti mọ̀ pé ọkàn tó ti kú ni so òun náà ni pé a ti mú àtọ́bọ̀rí wọ̀lẹ̀kọ́tì mú pé kí ọkàn kí kó dípa kó díyányán ẹ̀rí kọ́mọ̀fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kankan so nínú àwọn àpẹẹrẹ tí èèyàn tó máa fi ń mọ̀ pé ọkàn yìí ti kú òun náà ni albu'idu an dhikrillah kí o jìnà sí ìmọ̀ràn sí ọlọ́run àwọn àdìkáàrù kí o mọ̀ máa ṣe hmm, kò tí ẹni máa wù yẹn ṣe so àdìkáàrù tó ṣe pé ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam òun ló tọ́ka wá sí pé ẹ máa ṣe bí lápèjúwe àtìkárù tí a bá parí ìran àtìkárù tó ṣe lélẹ́yìí àtìkárù tí a bá jí làárọ̀ àwọn àtìkárù tí ó ṣe lélẹ́yìí so wọn ni pé ẹni tó bá jẹ pé ìrántí ọlọ́wọ́n ọba ó jẹ́ ìṣòro fún un kẹ́ni ó kíyèsí ara rẹ̀ torí pé kí ni ọlọ́wọ́n ọba ń jí kó yé wa pé nínú ayal Qur'an wípé olúwa ni a'udhu billahi minash shaitani rajim. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون yẹni pé kíni bá ti jìnnà sí pé èèyàn fẹ́ràn tí ọlọ́run ọba mọ́ olúwa ní àwọn mùmínì gidi àwọn làwọn tó ṣe pé alladhina idha dhukira Allah tó bá rántí ọlọ́run ọba wọn kanzà zikiri bá jillat qulubuhum ọkàn wọn dẹ̀ gbọ̀n Mm, ọkàn wọn yóò palọ́lọ́ ọkàn wọn yóò wà pẹ̀lú ọlọ́run wa idha tuliyat alayhim ayatuhu tán bá wá ń káyà kùránù fún wọn sànkúyà alkùránù náà zikiru náà tó ní zadatu imanan ẹniyàn yóò sì máa rí àwọn mùmínì ìmánì wọn sì máa lékún sí wa ala rabbihim yatawakkalun wọn wà gbára lé ọlọ́run ọba wọn so èyí túmọ̀ sí pé àwọn mùmínì òdodo tí wọ́n bá ti ń gbọ́ ẹni tí ọkàn rẹ̀ yé yóò máa fẹ́ ṣe àzíkiri ọlọ́run ọba ni tó fẹ́ máa rántí ọlọ́run àmẹ́ntọ́kàn rẹ̀ bá ti kú kò ní yóò máa jìnnà sí ìrántí ni yóò máa jìnnà sí ìrántí ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mà anabi ni masalu lẹ́dí yẹ́dùkúrú rọ̀bà kẹfìlìmọ̀ bí ọ̀rọ̀ àzíkiri bó ṣe pàtàkì fún ẹ̀mí tó anabi ni ṣe ìyẹn ni pé tó bá jí láàárọ̀ yóò rántí ọlọ́run yóò zàdí kiri tó bá di ní àsìkò tó fẹ́ wọ tọ́ílẹ̀tì yóò zàdí kiri wọ́n fẹ́ jáde yóò zàdí kiri so wàlẹ́dẹ̀ ilé ayé kúrò rọ̀bà àtẹni tí kì í rántí ọlọ́run ọba rárá masalula hayyi wal mayyiti anabi náà dàgẹ́ gẹ́gẹ́ bí alààyè ni àti òkú ìyẹn ni pé ẹni tó ń rántí ọlọ́run ọkàn tiẹ̀ wà láàyè ẹni tí òun ètò ẹ̀ rántí kì í ṣe zikiri kankan ọkàn tiẹ̀ ti kú tó yẹ pé bá ti jí láàárọ̀ báyìí kò gbọ́ rédíò kò gbọ́ kíní kan kò ní rántí pé já ah, kí n tiẹ̀ lọ lé kírun jí n sàdíkiri kí n sàdíkiri àárọ̀ so bákan náà àìdààmú tadhakkuri bil ayat òun ni tán bá ka àwọn àyà Qur'an fún yàn kó tiẹ̀ máa ń jẹ́ ìrántí kankan fún yàn wàdáàbù tààsúrí bìlẹ̀ ìzọ́t kó ikú tán bá ṣe wá sí fún ọ kò tiẹ̀ ní kò ní lápá lára rẹ̀ wọ́n ti kọ́ ẹni wọ́n ti kọ́ọ̀lù al-istijaba lil ma'murat ẹ̀rí kí wọ́n rí pé ara yẹn ń wúwo láti máa lọ lè ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bá pààyàn láṣẹ kí n tọ́lọ́wọ́n pọ́ láṣẹ kọ́ mọ́ ní ọ̀la ọ̀kan àwọn ẹni rẹ̀ ó sọ báyìí pé ó ní ar-rajul huwa alladhi yakhafu min mawti qalbihi la min mawti jasadihi wọ́n ní èèyàn gidi èèyàn gidi òun náà tó ṣe pé ó máa ń bẹ̀rù wípé kí ọkàn òun má kú hmm, kí ṣe pé yóò máa bẹ̀rù kí ara òun má kú ẹ̀rẹ̀ ìyẹn ni pé kí ẹni tó bá jẹ́ èèyàn gidi òun àwọn kan tó bá ti ń sọ fún un ló bá ń rán létí nǹkan pé hey má bẹ̀rù ọlọ́run nǹkan báyìí má lè fa tí ọkàn yẹn ó fi kú tẹ́rù sí bá tó pèsè àbí tí ó kó ara ọkàn bọ́ ni tẹ́rù sí bá sùúrù ẹni yẹn èèyàn gidi nù mùmìnì nù mùsùlùmí nù ọkàn rẹ̀ wà láàyè nù àmẹ́tọ́ pé kò sí ẹ̀sìn dọ́kàtà máa pé kíní ìmọ̀ kó bá yí mọ́nì nípa ní kẹ́ni so ẹni yẹn ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ti kú ọkàn rẹ̀ ti kú ọkàn rẹ̀ ti kú so bákan náà nínú àwọn ọ̀nà tí wọ́n tún máa fi ń mọ̀ pé tí wọ́n máa fi mọ̀ pé ah, ọkàn ti kú mọ́yàn lára hmm, òun náà ni Allahu anil akhirah ó ní kí wọ́n máa gbàgbé alkiyama kí wọ́n máa fa alkiyama sí ẹ̀yẹ́ di kẹsìrẹ́tì dọ́ọ̀kì ara tí wọ́n tún fà ní pé kán wá di pé ẹ̀rín yìí ti pọ̀ jù kí wọ́n máa rẹ́rìn gbogbo gbà àpẹẹrẹ kúkú ẹ̀mí ni o wọlé ẹnzẹmọ tó fi láhùn ìkéyìn tó lọ lè tẹrí síbi eré tó gbogbo gba eré ní sàmọ ń wọ ṣe mọ ta ludo mọ gbá kíní snooker mọ gbá table tennis tó pé eré ní sàmọ wọ ṣe ní gbogbo gbà ta hmm? drafti ta wọ́ọ̀tì ta àwọn kíní pọ́pọ́ kíní àwọn géèmù lórí tẹlifíṣàn ni lórí fóònù tó ké gbogbogbà ìrísà ni hmm, àpẹẹrẹ kúkú ẹ̀mí ni o ẹ̀mí yẹn ti kú so àdẹ́lẹ̀ náà pín ọmọ rẹ̀ rìn ní gbogbogbà Ànábì sallallahu alaihi wasallam ló sọ pé wàlá tukthiri dọ́ṣíkà má máa jíkẹ́rin máa pọ̀jù fún ọwọ́ mùsùlùmí ètò gbogbo nǹkan tó sáà máa jẹ́ ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín eré eré eré eré lọ́mọ wákàkiri alágbèwá nípa iná kásìràtà dọ́ṣíkì torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín ẹ̀rín tẹ́ rí yẹn tí yẹn bá ti ń rẹ́rìn púpọ̀ jù anábì ni tùmí tòlùkọlùbà ó máa ń pa ọkàn ni mm, ikú ọkàn ni sì ẹni pé wò anábì sallallahu alaihi wasallam ló ṣàlàyé fún wa bí ẹni tó bá ti máa rẹ́rìn jù tó kí gbogbo ń gbà kò ní wá tó tiẹ̀ mú káràtì ṣe kébi tẹ́mi lọ́sà ti máa dùnnú kọ́mọ wá patí káàkiri kọ́mọ wá bí tó ti máa jó káàkiri kọ́mọ wá ma tó ti ma taludo. máa gbá géèmù máa ta lúdò ṣe pé gbogbo ní tọ́sà máa wá kí n tiẹ̀ nìyẹn hmm. àpẹẹrẹ pé ẹ̀mí kú ni o ẹ̀mí ti kú náà ni bẹ́ẹ̀ náà ni kí o tún fẹ́ràn gbogbogbà ntìlá olùkọ́lùbí bìrìyà Allahu akbar kọ́kàn yẹn kún kẹ́kẹ́ fún kárí mi ee eh, ọ̀nà ṣàṣàánú tó yẹ kí gbogbo tó bá fẹ́ ṣe láyé rẹ kárí mi ló fi ṣe gbogbo ọrẹ tó bá fẹ́ fún yàn ní nǹkan ó fẹ́ bùn yàn ní nǹkan láyé rẹ kárí mi ló fi ṣe ṣe tó bá ti rí báyẹn ọkàn ènìyàn ti kú ọkàn ènìyàn ó ti kú yányán sórí ẹni tó bá jẹ́ pé kárí mi fún bòbòhóòrò ká mọ̀ mí kárí mi kárí mi nìkan ni mo wà ń bẹ̀ náà ní sáà máa ń wà nínú ọkàn yàn ní gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe ẹ̀rí aṣàlàyé ń jẹ́ ní ìpínlẹ̀ ara àwọn tí wọ́n ṣòfò tó bá jẹ́ gbẹ̀ndà kìyàmà lẹ́nu tó bá máa ń fi kárí mi ṣe iṣẹ́ rẹ̀ tó bá ti wá dípò pé kì í ṣe pé yàn sí kárí mi díẹ̀ díẹ̀ tó yẹ kí gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe láyé pẹ̀lú ẹ̀mí kárí mi ni àáké òfura pé ẹ̀mí ẹ̀ ti kú ó kò pé mi ń ṣe àìsàn mọ́ ẹ̀mí ti kú ni ẹ̀mí ti kú ni so bákan náà nínú àwọn ọ̀nà tí ẹ̀tún máa fi ń dá ẹ̀mí máa pé ẹ̀mí yìí ah, ó ti kú ọ̀rọ̀ kan mẹ́tẹ́ yìí máa ń sọ wípé alára ní ọmọ ara rẹ̀ ẹ̀rí so ó máa ń kéré kó tó di pé tó wúyẹ̀ kí wọ́n ní ah, ẹ̀mí ẹni yìí ti kú ẹlẹ́mìí gangan ní ọmọ nǹkan ẹ̀ àfi tó bá ṣe pé ẹni òní bá wá ń ṣàlàyé pé nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí òun rèé ṣe nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí òun lélẹ́yìí so ìyẹn wà wò pé ah, àpẹẹrẹ ẹ̀mí kúkú nù o òun náà la yata'allam li ayatil mustad'afin ẹni tó ṣe pé kìí tiẹ̀ ní lára ara ò ní ta tó bá ń rí i pé aburú kan ń bá àwọn ọ̀lẹ àwọn tí wọ́n lágbára àwọn tó yẹ pé wọ́n à ní ẹ̀yàní ìyá ń jẹ wọ́n kó o sì rí wọn báyìí pẹ̀lú òníra kí ara mọ́ tiẹ̀ ní ọ́ kó rẹ́ni tó ṣe pé kò pélé dàá bóyá ó gé lápá hmm, àbí kí ó gé lẹ́sẹ̀ àbí kí ó ní accident tó le kó wá jẹ pé àánú sì ní wọnú ọkàn rẹ kí ó kíyèsí ara yẹn kí ó kíyèsí ara yẹn so ẹni tí ì bá rí ìnira látara ìnira tó bá bá àwọn èèyàn kò rí pé èèyàn ní ńlá ń kánú rẹ sì máa ṣe èèyàn ló ní bùkátà sí owó ní ń dààmú ìwọ sì ní ìwọ sì ní wọ́n ń pariwo ebi ń pa wọn ìwọ sì ní kò sí ẹ̀ sẹ́ni mi pé yé ń fún wọn nínú ọkàn rẹ kí o kíyèsí pé á ah, ọkàn yàn ó ti ó ti kú ọkàn yẹn ti kú ni so ọkàn yẹn ti kú so bóòlù tó fẹ́ ní ẹ̀mí rẹ wà bóòlù ẹ̀mí ṣe fẹ́ wà bóòlù yẹn ṣe fẹ́ ní ọkàn yẹn yè tó pé wàá rí àwọn èèyàn tó ṣe pé ara ni wọ́n ara ni wọ́n tí o ti máa gbádùn ara rẹ̀ àbí kọ́lá ibù yẹn tó máa ti bí kankan mọ̀ pé òun rí àwọn èèyàn bóyá láwọn mùsùlùmí kí o rí pé ìyá wọn fi ìyá jẹ wọn wọn ní mùsùlùmí lára bóyá wọn ń wò lórí tẹlifíṣàn bí gbogbo àwọn èyí tó ń ṣẹlẹ̀ ní àwọn Palestine ní kí o rí karamọ́ tàyàn kára yẹn tẹ̀ mọ́ bù má sọ bó ṣe lè wò kọ́ ma so kọ́lá kọjá pé àwọn mùsùlùmí yẹn gan ni wọ́n ṣe àfọwọ́fà tí páwọn gan ni wọ́n fa gbogbo wàhálà yẹn tó wá páwọn ni wọ́n fà tó bá jẹ́ páwọn ni wọ́n fà àmọ́ wá rí pé áá ìdíyàjẹ yìí ti pọ̀ jù á pípa yìí ti pọ̀ jù karamọ́ wa ta ọ́ karamọ́ tàyàn sùúrù eléyìí á ìnira ńláńlá ni kí wọ́n mọ̀ pé ọkàn yẹn nìyẹn ọkàn yẹn ti ọkàn wọn ti kú ẹni tí ọkàn rẹ̀ bá rí báyẹn ti pé kì í rí ìnira pẹ̀lú ìnira tó bá bá mùsùlùmí yóò kà máa rí bẹ́ẹ̀ pé òun kà ń ṣeré ń tòun ni hmm. so anabi sallallahu alayhi wa sallam òun gẹ́gẹ́ ló ti wá sọ fún ara rẹ̀ yálẹ́lá ah, ọ̀kan nínú àwọn muhammad ọ̀kan nínú àwọn sálàfù wa ni ọkọ̀rọ̀ jẹ́ muhammad bin wasi'i rahimahullahu ta'ala ó ní arba'un ó ní nǹkan mẹ́rin kan bẹ́ẹ̀ yumitnal qalba ìmọ̀ ń pa ọkàn yẹn ni àwọn kan mẹ́rin kan bẹ̀ máa ń jẹ́ kí ọkàn ó kú òun ni azambu alẹ́ azambin kọjá kí gbogbo gbà lè yẹn máa ń ṣe lọ́hùn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo wọn náà ni ẹ̀ṣẹ̀ láàárọ̀ ẹ̀ṣẹ̀ lọ́sàn ẹ̀ṣẹ̀ lálẹ́ ẹ̀ṣẹ̀ lóru gbogbo ẹ̀ ah tó pé iṣẹ́ bú ìwà bú ìrìn bú tó takùtọ̀ ọlọ́run náà ni gbogbo kódà òwò bú náà lè yẹn máa ń ṣe náà lè yẹn ń ṣe so zambu ala zambin ó máa ń pa ẹ̀mí ni torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n bá dá ẹ̀mí wa ní nǹkan tó má nàkíyà bayda ọmọ gan anabi ní bàtí wàá di pé yẹn bẹ̀rẹ̀ sí ní ṣẹlọ́hún so wọ́n sì máa kán pọ́ìntì burúkú sínú ẹ̀mí yẹn yẹn ni kí wọ́n ti ń kán pọ́ìntì sí òun ẹ̀mí yẹn ń kú ń kú ń kú ń títí tí ẹ̀wùsẹ̀ wọn ti wá di pé wọ́n ti wá pọ̀ jù yọ pa ẹ̀mí yẹn yọ pa ẹ̀mí so bákan náà kẹsìrọ̀tò mùsọ́ abẹ́tì nìsá kó jẹ́ pé gbogbo gba àwọn àdéhùsì yìí nà kó jẹ́ pé gbogbo ìsẹ̀mí ayé tiẹ̀ àwọn obìnrin lọ́mọ jòkó ti káàkiri hmm. àwọn obìnrin náà lọ́mọ jòkó tì ò ní wábi tó ti lọ lè rí dáadáa ìsìn ọlọ́run ọba tó ti rí gbọ́ ìjòkó tí àwọn ọ̀rọ̀ wọn lọ́mọ ń gbọ́ ní gbogbo gbà so irú ẹni yẹn àpẹẹrẹ kúkú ẹ̀mí ni torí pé tó bá jẹ́ pé ẹni tí ẹ̀mí rẹ̀ bá wà láàyè ni àá kò ní yọnu sí kó wọn wà pẹ̀lú obìnrin tí kò kí ń ṣe ìyàwó rẹ̀ hmm, kò kí ń ṣe ìyàwó rẹ̀ so yọkàn láìkún sábà jòkótó àwọn obìnrin bẹ́ẹ̀ náà lobìnrin náà tó náà bá fẹ́ràn kó mọ jòkótó ọkùnrin èèyàn kó mọ gbádùn ọ̀rọ̀ wọn kò gbádùn ọ̀rọ̀ ọkùnrin àìrèlé yìí hmm. kò kò ara ara ara pẹrẹ tí ó máa ń fa kúkú ọkàn ni o so àyàn kí n mọ̀ pé ah, ọkàn ọkàn ti kú bó ló ṣe bó ni òṣè ní ní ọ̀la bó ni òṣè ní ní ọ̀la ẹni tí kìí sọkọ rẹ kẹjọ wa máa jòkó tura yín kẹmọ dáwọ ẹ kẹkẹ máa ṣàwàdà kẹmọ ah, kìí ṣe ìyàwó rẹ kìí sọkọ rẹ ṣùgbọ́n ẹni tó bá rí báyẹn nǹkan ti ń ṣe ọkàn rẹ sòkòdọ̀ ọkàn rẹ ó ti ó ti kú ó ti kú so bákan náà wọ́n mujalasatul mauta so àfààyàn ní àti kí wọ́n jòkótó àwọn òkú àwọn òkú so ah wọ́n ní jòkótó àwọn òkú bò wọ́n wá bí pé wà máa mujalasatul mauta wọ́n ní kí ni ti ń jẹ́ òkú fáwọn olùkú wọ́n wá ní mujalazatu kulli ghaniyin mutrafin. wọ́n ní kí ọmọ wa olówó káàkiri lókè gbogbogbà àwọn olówó tó máa nánà àpà náà ni wọ́n máa ń ti káàkiri lọ́ kiri tó fẹ́ máa súnmọ́ wọn káàkiri so àpẹẹrẹ kúkú ọkàn ni torí pé kí ni yóò di pé wọn náà ẹ̀mí rẹ kò ní rántí ọlọ́run ọba mọ́ torí pé olówó tí ò rántí ọlọ́run wọ́n ti gbà pé àwọn tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí nítorí owó ń so àmọ́ èèyàn jẹ́ olówó tó ṣe pé ó tó wá jẹ́ ẹlẹ́sìn ọlọ́run àìrú àwọn táwọn wí kọ́ yẹn àmúlówó tí ò jẹ́ lẹ́sìn tó yẹ pé mútúrìfà àwọn wọn máa mutí mútúrìfà àwọn wọn máa wá patí káàkiri ẹ obìnrin wọn máa gbé káàkiri hòtẹ́ẹ̀lì ni wọ́n máa lọ káàkiri láti lọ lè ṣèbàjẹ́ hmm, patí ni wọ́n máa wá káàkiri irú àwọn yìí ni wọ́n wá ń jòkó pẹ̀lú wọn lọ ń wá káàkiri tó máa bá kì so ẹni tí yóò bá kórìíra irú àwọn nǹkan yẹn kó jìnnà sí wọn so ẹni yẹn ẹni tí ẹ̀mí rẹ̀ ti kú ni àfi tó bá jẹ́ pé ìwọ náà ní ìsibí wọn náà ṣe wà ìwọ náà jẹ́ olówó àwọn olówó tó wá ń jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe lágbàràgbà ayé káàkiri wọn ní ìkọjú sẹ́sìn bí wọ́n ti wá wà pẹ̀lú wọn ìwọ ọmọ wa ń pè wọ́n ń pè wọ́n káàkiri ni ń pè wọ́n pé hey n tẹ́ ń ṣe yìí yìí ẹ̀ màjíká dúpẹ́ fọlọ́run ẹ̀jíká rí pọ́lọ́wọ́n bá kẹwàá fá pọ́lọ́wọ́n bá fún wa lówó ká nà sí tọ́lọ́run òun rí wà sí ṣe fún wọn hmm, òun rí wọn kì nílọ̀ tó fi wá di pé àwọn náà wọn wá ń sunkún ní gbogbo àwọn ìwà bàjẹ́ wọn àá irú eléyìí ohun tó dáa ni àmọ́ kọ́mọlọ lè jòkó táwọn tó ṣe pé àwọn ogójì sọ fún pé wọ́n wá sí wọ́n sì wá sí fún wa o wọ́n sì wá sí fún wa àwọn fẹ́ jayé ni irú ẹni yẹn àwọn tó bá rí báyẹn àpẹẹrẹ pé ẹ̀mí kú ni so mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sírú àwọn báyìí bákan náà ara ọ̀nà tí ẹ fi máa ń mọ̀ pé ẹ̀mí tó kú bákan náà wọn ni kí wọn lọ lè jòkó ti sultanu jairin àwọn aláṣẹ tán jẹ́ alábòsí hmm, ẹ̀rí àwọn aláṣẹ bóyá àwọn tó wà nípò ìjọba ni àwọn tó wà nípò ìjọba ìdarí ìlú tó wá ṣe pé alábòsí ni wọn wọn ń ṣàbòsí fún ìlú wọn ò fún ìlú ní tó yẹ kí wọ́n fún so gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí wọ́n náà sì mọ̀ bẹ́ẹ̀ kọjú àwọn ìyẹn ni wọ́n lọ lè máa ń wá káàkiri tó fẹ́ máa sún wọn tó fẹ́ máa jòkó tì wọ́n so láti pé kíni wọ́n náà ń wá bí wọ́n ló ṣe rí ààbò sí ṣe pẹ̀lú wọn torí eléyìí àpẹẹrẹ kúkú ẹ̀mí ni ọ̀tọ̀tọ̀nù jẹ́ ir kí wọ́n lọ lè máa jòkó tì alábòsí tó pé ọba ni tó pé gbogbo ilẹ̀ lú dúkìá ń dúkìá <clears throat> náà ní fi agbára gbà kí wọ́n lọ jòkó tì wọ́n ah eléyìí náà àpẹẹrẹ pé ẹ̀mí ẹni tó lọ jòkó tì wọ́n yẹn ẹ̀mí rẹ̀ ti kú sobi láti pàkíyèsí gbogbo àwọn tá à ń jẹ́ àfa tá a súnmọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ síkèsí pé ọkàn yín ti kú báyìí tìrúgbà tẹ wà lọ́dọ̀ aláṣẹ tí ń sìn sábòsí tẹ̀yìn náà ti rí báyìí tẹ wà lọ́dọ̀ ọba ọba tẹ̀yìn náà rí pé àbòsí ní í ṣe báyìí ẹ sì ń lọ kàkàlì rẹ̀ ẹ sì ń ra bàbá rẹ̀ ẹ tún mọ̀ wá ra kàdédé so ẹ mọ̀ ra ń kàdédé rẹ̀ kí á àwọn èèyàn rí iṣẹ́ tẹ̀ ń ṣe ń lù yìí tí pé kò sì sí iṣẹ́ kankan á àsìkò yín dáa tí pé àsìkò rẹ̀ ò sì dáa sórí eléyìí àpẹẹrẹ pé ẹ̀mí àwọn ẹni tó súnmọ́ wọn yẹn kódà wọn bá jẹ́ àfa àpẹẹrẹ pé ẹ̀mí ti kú ni torí ti ń jẹ́ pé ẹ̀mí ò kú òun ni kéèyàn orí ẹni tí ń ṣàìdá kódà wọn bá jẹ́ sultan àbí amir ọjọ́ bá ní wọ́n já láṣẹ ni kí yóò kìlọ̀ fún un so ìkìlọ̀ yẹn anabi sallallahu alaihi wasallam anabi kọ́ wa anabi ní irú ẹni yẹn tó bá lè ṣe irú kìlọ̀ fún aláṣẹ òun ah anabi ní yẹni jihad kódà afudọ́lù jihad lànàbí pé anabi nínú àwọn iṣẹ́ olóore tó lọ́lá jù tó jẹ́ pé jihad ni ìgbìyànjú sójú ọ̀nà tó lọ ìjagun ni ogun tó le tó lálá òun ni kalimatu haqqin inda sultani aljahir nígbà sultanin jahir òun náà ni kéèyàn lọ lè sòdodo fún ẹni tó ń jẹ́ aláṣẹ ọba ìlú àbí gọ́fúnà ìlú àbí pírẹsidẹ́ǹtì ìlú kéèyàn wà lọ́dọ̀ rẹ̀ kéèyàn wá sòdodo fún mi pé ẹni tó súnmọ́ tó wá ń sọ òdodo fún ẹni tó súnmọ́ tó sòdodo fún ní ìlànà ibi tó ń sàlàyé fún wa kì í ṣe pé wà ní ẹni fẹ́ kìlọ̀ fún ìjọba ó máa rẹ̀ lè sọ lórí mímbàdí àbí lórí rédíò pé ntẹ́ǹsẹ̀ gómìnà yóò dá tẹ́ǹsẹ̀ ń yóò ń kọ́ àwọn tí wọ́n súnmọ́ gọ́fúnà wọ́n tó súnmọ́ tó bá súnmọ́ yẹn gangan òun ni wọ́n ní kó máa kìlọ̀ fún un ìgbà tó bá láǹfààní àti rí gọ́fúnà báyìí báyìí ní kó kìlọ̀ fún un. sọ anábì sallallahu alaihi wasallam inú hadith Iyad bin Ghanm anábì ní ẹ̀ eh, man arada an yansaha li dhi sultanin ẹni tí ó bá fẹ́ ṣe wáàsí ó fẹ́ kìlọ̀ fún àwọn tó ń jẹ́ aláṣẹ anábì ní fal yakhlu kó wá wà pẹ̀lú rẹ̀ lóhun nìkan wà tí ẹnìkan fọlẹ́yà ọ̀bùdíyẹ́dì kọ́ gba lọ́wọ́ mú tó bá gba lọ́wọ́ mú yẹn ẹ̀hẹ́n tó bá gba lọ́wọ́ mú fa nkọ́bìl tó bá gba ń tó sọ fún fazak ń tà fẹ́ náà nìyẹn ike adúpẹ́ fọlọ́run tó afẹ́kọ́ gbọ́ náà ni ó sì gbọ́ wọ́n ilá tí ò bá wá gbọ́ ń kọ́ ọ̀kọ̀dà adàlẹ́bí àlẹ́ yìí ọ̀kọ̀dà adàlẹ́bí àlẹ́ yìí wọ́n ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ń tiẹ̀ ẹni tó bẹ́ẹ̀ ti wá sí òun ti ṣe tó yẹ kó ṣe ń tiẹ̀ àmọ́ kí wọ́n wà lọ́dọ̀ àwọn aláṣẹ àwọn aláṣẹ kó wá jẹ́ pé òun sì ń ṣàbòsí àwọn ìjọba tí ń ṣàbòsí ọba tí ń ṣàbòsí so àbí ẹnìkan tó sáwà ní ipò bóyá mọ́gàjí ni tí ń ṣàbòsí so àbòsí tí ń ṣe yẹn ìwọ́n náà tó wá ń kun lọ́wọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀jọba ń jòkó ara ò rí ọ so gbà pé ọkàn rẹ ti ó ti kú ara àpẹẹrẹ kúkú ọkàn ni apàràpọ̀ kúkú ọ̀kan ni so àwọn eléyìí nínú àwọn nǹkan táwọn afá tí wọ́n ṣe ní àlàyé wọ́n máa ń jẹ́ kí èèyàn mọ̀ pé ah, àpẹẹrẹ kúkú ọ̀kan lélẹ́yìí o wa mùsùlùmí agbọ́dọ̀ lákèsí lórí àwọn nǹkan yìí ṣe kọ́mọ̀ jẹ́ pé o ti ń ṣe ọ́ pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan lẹ́rìí pé ọmọ ẹ̀dá ènìyàn mo ní mọ̀ fúnra rẹ̀ tí àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí mi bákan náà al-ghaflata an dhikrillah kò pé kí wọ́n máa rántí ọlọ́run akọ mm. kọmọrántí kọmọrántí ọlọ́run kọmọdà tí kiri kò gbàgbé wọn ta kà lónìí nìyẹn wọn mùsùlùmí wọn náà lọ lè wúra rẹ yẹra rẹ wò yẹra rẹ wò àzíkiri tó ń ṣe ìrántí ọlọ́run ìgbà wo ló ti ṣe kẹ́yìn yẹra rẹ wò ǹjẹ́ ẹ̀mí rẹ tiẹ̀ máa ń wà ń bẹ̀ pé kò sàzíkiri ó lè yẹra rẹ wò àzíkiri tá à ń sọ yìí ó gbọdọ̀ wá jẹ́ pé ìtànàbì ni ká ṣe ni ó ìtànàbì ni ká ṣe náà ni o ẹni tó wá di pé kò mọ aráyè ṣe gbogbo ìgbà ni àbí bá ti ń ṣe ara rẹ̀ ó tẹ̀ ẹ́ arọ́sà máa ń ní níbẹ̀ pé wọ́n sáfẹ́ ṣe tuntun ni ó kíyèsí ra rẹ̀ bákan náà ìmọ̀ lọ lè jẹ́ pé ọkàn yẹn kó kún kẹ́kẹ́ fún kárí mi wọn náà wo ẹ̀mí rẹ̀ fún gbogbo ìbádà tó ló ń ṣe wo tó ló tọrẹ ọrẹ tó ta ní rọmọdọ́nà yìí sí nítorí tọ́lọ́run ní àbí nítorí káwọn èèyàn bá máa rí ọ kí lè mọ ìyàn ọ́ polówó lọ́wọ́ ṣòtò wáyé pé nítorí yẹn bá ní ẹ̀ kí ẹ̀sẹ̀mì rẹ̀ tó wá jẹ́ pé gbogbo ìbádà tí yẹn bá ń ṣe láyé èèyàn ó ti wá di pé kárí mi ni ah kẹ́nìyàn mọ̀ pé ọkàn òun ó ti ń bẹ lọ́wọ́ ewu ọkàn òun ti fẹ́ kú nìyẹn ọkàn tí ẹ ti kú ni kúkú ọkàn tó wá pé gbogbo ìbádà tí yẹn bá ń ṣe láyé kò sí nítorí tọ́lọ́run bẹ̀ mọ́ nítorí ayé ni nítorí kárí mi ni ah ó lè fún ọmọ àdénìyàn tó bá rí báyìí o ṣùgbọ́n kan náà òun ni kéèyàn ọmọ rẹ́rìn púpọ̀ kó ike gbogbo gba ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín eré eré eré àwàdà gbogbo gbà kò sígbà kan tó tẹ̀ wá ṣètò palọ́lọ́ nítorí pé ẹ̀sìn ọlọ́run kò palọ́lọ́ torí ẹ̀sìn ọlọ́run kò sí fún wọn tó pé àwàdà eré gbogbo gba ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ẹ̀rín ah anabi sọlọ sọlọm ó ní kéèyàn àpẹẹrẹ kúkú ẹ̀mí ni o àpẹẹrẹ kúkú ẹ̀mí ni o so bákan náà kéèyàn ó máa tí wọ́n ń ṣe jàǹbá tí pé àwọn alágbára tí pé àbùsí làwọn máa ń ṣe tí pé àwọn wá ní ọ̀rẹ́ tiẹ̀ tí wọ́n máa ń jòkó tì tí wọ́n bá ṣe fàájì tí èsì pò sí orí kìlọ̀ ṣe fún wọn so àpẹẹrẹ kúkú ẹ̀mí ni so abẹ́ ọlọ́wọ́ bá bá tí ọlá rẹ̀ ga azza wa jal kó mọ́ ṣáà ṣe àánú fún wa kó jẹ́ kí ẹ̀mí wa kó mọ́ jẹ́ kó kú kó jẹ́ kó máa yè ní gbogbo ìgbà ní kọ́wọ́lá ìjọ oṣù rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ètò tí ò ní Ah, aláàjì wa bọ́lá sàrùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ yẹn fáwọn ni wọ́n san owó rẹ̀ àwọn ni kó máa jẹ́ ládá fún àwọn bàbá wa nílé sàrùmí aláàjì ibrahim magaji sàrùmí bákan náà aláàjì wa ali yusuf salami Rox sàrùmí bákan náà bàbá wa khidir ali bey sàrùmí àti màmá aláàjì wa bọ́lá ìyáálé ọba sàrùmí kọ́lọ́n kó bá wa kẹ́ wọn kó ṣàánú wọn alájì bọ́lá náà kọ́lọ́n kó ṣàlékún àgbéga fún wọn kó lájọ kan oṣù rẹ̀ subhanaka allahumma wa hamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik kọ́ àtàbá fẹ́ pè sí orí ètò àbí orí nọ́mbà fún ìbéèrè àbí àkíyèsí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. السلام عليكم ورحمة الله وبركاته